tó ní tíra ti sàlàyé fún wa ìgbé ojú ọ̀nà àwọn ahlu sunnah wal jamaa'ah tariqa wọn ọ̀nà ni dinul islam ẹ̀sìn islam alladhi ba'atha Allahu bihi muhammadan sallallahu alayhi wa alihi wa sallam ètò ìsìnkú náà lọ́lọ́run fi rán ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹ̀sìn sàlàyé fi léyìí ti àfihàn ìgbé. ojú ọ̀nà èyí tí ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ tọ̀ láti lọ bá ìyọ́nú ọlọ́run bá pàdé òun náà ló mú kí ọ̀pọ̀lọpọ̀ máa pera wọn ní mùsùlùmí wọ́n sì sọ pé fiqh èyí tí ó jẹ́ àgbọ́yé ẹ̀sìn èyí táwọn ń lò láti fi sin lọ́hùn náà ní báyà madhabu maliki àbí madhabu shafi'i àbí madhabu ti àbí hanifa àbí madhabu imaamu ahmed ṣùgbọ́n wọ́n wá sọ pé tọ̀ríkọ̀ àwọn tòlókàn ìtàwọn ń tọ̀ láti fi ṣe àfọ̀mọ́ ara wọn. ó lè gbé tọ̀ríkọ̀ tìjàníyà ó lè gbé tọ̀ríkọ̀ kàdíríyà ó sì lè gbé tọ̀ríkọ̀ mi torí rẹ̀ yóò sọ pé huwa muslimun dinan wa malikiyun madhaba wa tijjaniyun tariqatan. ahlu sunnati wal jama'a àwọn ò rí bẹ́ẹ̀ mùsùlùmí ni wọ́n. mẹ́tàbù tí wọ́n sì ń tọ̀ níbi àti gbọ́ láti ní àgbọ́yé ẹ̀sìn òun náà ni àgbọ́yé ẹ̀sìn èyí tá a mọ lórí alukitabu ọ̀sánná tọ̀ríkọ̀ tiwọn ọ̀sìn ní dínú l'Islam tọ̀ríkọ̀ tiwọn òun náà lẹ̀sìn Islam gbogbo ẹni tí wọ́n sì ń fẹ́ oríire láṣẹ̀kì. tọ̀ríkọ̀ àwọn السنه هنا náà ni ó mọ̀ sọ fíjì الاسلام kí ni alìsílám afọwani النبي صلى الله عليه واله alayhi wa wa sallam أن أمته ستفترق على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة وهي الجماعة وفي حديث عنه أنه قال هم من كان على مثل ما أنا عليه اليوم وأصحابي صار المتمسكون بالإسلام المحض الخالص عن الشوب هم أهل السنة والجماعة هم أهل السنة والجماعة وأني إجباتي النبي محمد صلى الله عليه وآله وسلم ثم فوانيرو fún ìjọ àwọn yóò pín yẹlẹyẹlẹ ìjọ anabi sallallahu alaihi wasallam tẹnabi ntọ́ka sí ń bí ọ̀nà ni ummatul ijaba kìí ṣe ummatul da'wa torí pé gbogbo ẹni tí ń bẹ láyé àti gbogbo ẹni tí wọn máa bẹ títí dijọ́ gbẹ̀ndà al-qiyama láti dijọ́ tọ́lọ̀ ti sàn anabi sallallahu alaihi lójijì rẹ̀ gbogbo ẹni tí ń bẹ láti gbà náà àwọn ẹni tó máa ń bẹ láyé tán sẹ̀mí láti gbà yẹn àtàwọn ẹni tó máa bẹ títí tí gbèndé àlùkìyàmù fi dé yálà wọn jẹ́ mùsùlùmí àbí wọn jẹ́ mùsùlùmí ìjọ anabi sallallahu alaihi wasallam náà ni wọn ṣùgbọ́n ìjọ rẹ̀ ó pín sọ́nà méjì ummatul ijaba wa ummatud da'wa ìjọ rẹ̀ tó ti gbọ́ ìpè rẹ̀ tó sì dá lóhùn tó ń ṣe islam ìjọ rẹ̀ tó ṣe é pé wọn ò tí ì gba islam táwọn ń bẹ ń kókó kásàmọ pé wọn náà ní títí fún ìgbà islam torí ẹ̀ àti kèfèrí àti mùsùlùmí ti máa ń bẹ láyé tọ́sẹ̀ mi láàrin ìgbà yìí títí di ọjọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo wọn ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa ni wọ́n jẹ́. ṣùgbọ́n ìwé ìdáná bíi sallallahu alaihi wasallam sọ pé ìjọ àwọn kún yẹlẹyẹlẹ ìjọ wọn tí wọ́n ń tọ́ka sí pé yóò pín bí òun náà ni ummatul ijaba àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn mùsùlùmí ni wọ́n ń tọ́ka sí pé wọ́n kún yẹlẹyẹlẹ kì í sàwọn wọn. ìgbà àti Muawiya àti Amr ibn Awf àtàwọn míì nù àwọn sàbẹ ibi tá nàbì sallallahu alaihi wasallam ti sàlàyé bí àwọn Yahudi àtàwọn Nasara báwọn náà ti ṣe pín yẹlẹyẹlẹ àti pé ìjọ yìí náà ń kọ òun náà kún yẹlẹyẹlẹ mùsùlùmí nù ìjọ yìí wọn kún yẹlẹyẹlẹ. àdìsí àti Abu Hurairah radiyallahu anhu òun ní iftaraqatil yahudu. على إحدى أو اثنتين وسبعين فرقة أنا يهود اثنين ليلة سيونا مكان للا دوني أبيونا ميجي للا دوني وتفترق النصارى وتفرقت النصارى على إحدى أو اثنتين وسبعين فرقة أنا نصارى أنا في سيونا مكان للا دوني أبونا ميجي للا دوني 71 أبي 72 wataftariqu ummati ìjọ mi náà kún yẹlẹyẹlẹ o ala thalathin wa sab'ina firqa sí ọ̀nà mẹ́tàléláàádọ́rin Abu Dawud àti Tirmidhi àti Ibn Majah àwọn ni wọ́n gba ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí jáde alimami Tirmidhi wọ́n ní ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ yìí o hasanun sahih ọ̀dà ó sì kúrẹ́kẹ́ ẹ̀gbàwọ́ ọ̀rọ̀ ti Muawiya. قال النبي محمد صلى الله عليه وآله وسلم قام فينا وقال قام فينا فقال النبي دلاني و أسي ألا إن من كان ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا أتتي أقوى أو أن تتسوى جوينين أو أن تعفوني ترى وقم يلا يلاو على اثنتين وسبعين فرقة سيونا مجي للا دوني wa inna hadhihi al-ummata sataftariq dájúdájú ìjọ yìí mùsùlùmí nínú ìjọ yìí àwọn náà pín yẹlẹyẹlẹ ala thalathin wa sab'in wọ́n pín sí ìjọ kọ̀ọ̀kan mẹ́tàléláàádọ́rin kulluha fin nar iná ni gbogbo wọn wọ̀ illa wahidatun fil janna ẹyọ kan ṣoṣo ni wọ́n wà lìjànà wa hiya al-jama'a àwọn náà ni jama'a àwọn ni ahlu sunnati wal jamaa alimami abu dawud ló gba eléyìí wa nínú ẹgbàá ọ̀rọ̀ ti imam tirmidhi nínú adéṣe muawiya yìí anabi sallallahu alaihi wasallam sọ pé kulluhum fi nnar gbogbo wọn pátá ní ọwọ náà illa wahidatan àyàfi àwọn kan qalu wa man hiya ya rasulallah àwọn sábẹ béèrè pé ewu lè tí ọ là ìrẹ òjíṣẹ́ Ọlọ́run qaal anabi sallallahu alaihi dáhùn man kana ala mithli ma ana alayhi al-yawma wa ashabi àwọn tí wọ́n là làwọn tí ń bẹ lórí irú tèmi àtàwọn sàábẹ̀ mi ń bẹ lórí ẹ̀ lónìí àwọn tí wọ́n là làwọn tí ń bẹ lórí irú tèmi àtàwọn sàábẹ̀ mi ń bẹ lórí ẹ̀ lónìí. tọ́ ẹ̀gbà ọ̀rọ̀ yìí wọ́n fi hàn wá wípé ìjọ anabi sallallahu alaihi wasallam yóò pín yẹlẹyẹlẹ wal muradu bil ummati allati satafariqu umm ummatul الإجابة لا ummatud الدعوة. àwọn ẹni tó ti gbọ́ tó ti gbà tí wọ́n ti di mùsùlùmí àwọn ni wọ́n pín yẹlẹyẹlẹ o kìí ṣe àwọn kèfèrí tó wà nùjọ yìí. tọ́ ó sì dájú ìpè ìpín yẹlẹyẹlẹ yìí ti ṣẹlẹ̀ kí nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ti ṣe fún wa nírò. ìgbà tí wọ́n fi yẹlẹyẹlẹ oníkálukú ń pòun ló ń mọ̀nà ẹni tí ò tíì máa sọ irun tó ń sọ tí ò tíì máa ṣe irun tó ń ṣe àwọn ṣìnà nígbà tí ìsìnà eh, nígbà tí ìpín gbogbo ọjọ́ kọ̀ọ̀kan nínú ọ̀nà táwọn mùsùlùmí pín sí yẹn kálukú ń sọ fáwọn làwọn mọ̀nà ẹni tí ó bá wí irun táwọn wí tí ó sì máa ṣe irun táwọn ń ṣe kò tíì mọ̀nà. àwa mà ewo ewo àtẹwo ewo lọ́bọ́sá bẹ́ẹ̀ bánabi sọlá àṣìlá ti sọ pé ìjọ àwọn kún yẹlẹyẹlẹ jama wo àti jama wo àti jama wo àmà ṣùgbọ́n a ní principle a ní àwọn àlànà òfin èyí tó ti ká ń fi mọ̀ pé eléyìí gbòǹgbò kan ni nínú gbòǹgbò tọpẹka nínú ọ̀nà tí wọ́n sọ pé jọ pè sí. àwọn olùmọ̀sálàyé wọ́n ní wọ usulu hadhihi al-firaq gbòǹgbò ìpín yẹlẹyẹlẹ yìí àwọn míì ní márùn tó ṣe pé látara rẹ̀ ní branches ti jáde àwọn tó jẹ́ root tó ẹgbàtara rẹ̀ ní branches ti jáde wọ́n ní márùn àwọn ẹlòmíì ní mẹ́fà ni àwọn ẹlòmíì ló ju bẹ́ẹ̀ lọ èwo wá làwọn gbòǹgbò yìí tó jẹ́ ìpìlẹ̀ fún ìsìnà ìpìlẹ̀ ìpìlẹ̀ fún ìpín yẹlẹyẹlẹ yẹn nínú wọn ọ̀nà ni al-i'tizal al-i'tizal nínú ìpín yẹlẹyẹlẹ tí ó ṣẹlẹ̀ nù ètò dájú tí ò sí èmi dì mẹ́ẹ̀ nínú pípín yẹlẹyẹlẹ dáná bisimilá àdúrà sọ fún àwọn mùsùlùmí pín yẹlẹyẹlẹ nínú wọn ni al-Mu'tazila al-Mu'tazila àwọn tí wọn kú mọ́ Mu'tazila gẹ́gẹ́ bí gbòǹgbò àwọn pẹ̀ka sọ́nà oríṣi twenty ìyẹn ni pé oríṣiríṣi ideology ló tún wà lábẹ́ pé wọ́n jẹ́ Mu'tazila. Mu'tazila ẹni tó pilẹ̀ rẹ̀ ọ̀nà ni Wasil ibn Ata ọjọ́ kan nínú àwọn ọmọ akéwà Al-Hasan Al-Basri ó máa ń jókòó láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ olùkọ́ rẹ̀ ní mẹ́tíláṣí Basra ṣùgbọ́n ìgbà tí ètìzálù ọ bẹ̀rẹ̀ ìbéèrè ló bì ó ní òun fẹ́ bi alḥasan albasri léèrè kí ló fẹ́ sọ nípa ẹni tó jẹ́ ìpín ọ̀dẹ́ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá bí kó bí kó purọ́ bí kó ṣe zina bí kó purọ́ zina máyà bí kò pidán bí kò sá lójú ogun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí lè fẹ́ sọ nípa eléyìí ṣé múmìnì ni àbí káàfìrì. bàbá dáhùn gẹ́gẹ́ bí ìlànà àwọn tó ń tẹ̀lé súnà nàbẹ̀ Muhammad sallallahu alaihi wa sallam wípé mùsùlùmí ni kì í ṣe kèfèrí mùsùlùmí ni kì í ṣe kèfèrí nítorí pé ṣíṣe ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá òun fúnra ara rẹ̀ kò sọ ẹni tó ṣẹ̀ di kèfèrí lópin ìgbà tó bá ṣe wípé kò wípé Ọlọ́run ṣe ẹ̀ṣẹ̀ yún lẹ́tọ̀ọ́ fò sìgá èèyàn mutí nìsín ọtí tó mu ọ̀sọ́ di kèfèrí lópin ìgbà tí ọba ti purọ́ sọ pé Ọlọ́run ṣe mímu tí lẹ́tọ̀ọ́ fò tó bá sọ ipe ọlọ́run ti lẹ́tọ̀ọ́ fóun níjọ́ náà ló di kèfèrí. gbàmọ́ wọ pé mutí ó ń jalè ó ń ṣe zìnà ọ̀daràn ni tó mùsùlùmí náà la pè tó ṣẹ̀ yẹn kò sọ di kèfèrí. torí rẹ̀ yọmọ jẹ́ mu'minun bi imani fasiqun bi ma'siyatihi múmìnì ni pẹ̀lú ìmánì rẹ̀ àmọ́ pòkì ni pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ń dá. báyìí alḥasan ah, albasri àwọn dáhùn gẹ́gẹ́ bí àgbóyè alùsùnà ọ̀lùjẹ̀máà wọ́n sì lè fi náà kọ́ ọba takété sáfà ọta sáfà ó ní dáhùn tí wọ́n dáhùn yẹn kò mú kó mú ẹ ṣàlàyé sí yìn ìtẹ́yìn náà bá mọ̀ tó takò dábàá sọ ẹ sọ kó ṣe kó ṣe takété sàfàánù fàtẹ́zẹ̀lẹ̀ ṣẹ̀yìn kọ́wò ọ̀tà kété sàfà rẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti pè wọn àtàwọn tó ń tẹ̀lé ní kíni mọ̀ọ́tẹ́zẹ̀lẹ̀ wọ́n pè wọ́n ní mọ̀ọ́tẹ́zẹ̀lẹ̀ wọ́n tó ta kété sàfà. tòkí á ní mọ̀ọ́tẹ́zẹ̀lẹ̀ ń sọ̀rọ̀ àwọn sọ yìí pé lọ́dọ̀ tàwọn ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ ńlá bí àwọn àpèjúwe tá a mú wáyé òpùrọ́ ọlọ́lọ́mọ irọ́ tẹ́lómi ti pa lónìí irú rẹ̀ wọ́n ń bá wíńbẹ̀ wọn. ẹni tí ń purọ́ yùn ṣé kèfèrí ni àbí mùsùlùmí lọ́dọ̀ ahlùsùnà ọ̀lùjẹ̀mọ́ wọn ní mùsùlùmí ni ẹ̀ṣẹ̀ tó dáyàn ọ̀sọ́ di kíni ọ̀sọ́ di kèfèrí lókùn ìgbà tí ó bá ti sọ pé ọlọ́run ti rọ́ pípa lẹ́tọ̀ fún tí ó ti sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ Mu'tazila àwọn sọ pé laysa bi mu'minin wala huwa bi kafirin kese mumini kese se kèfèrí kí wọn á ní wọn ní fi manzilatin bayna al-manzilatayn àyè kan tí ń bẹ láàrin imani àti kèfèrí ló wà kí wọn á láàyè náà manzila bayna al-manzilatayn ni wọn sọ sí wọn á sọ ike tó bá túbà Ọlọ́run ò ní gba tútúbà rẹ tọ́ba wọn kú yóò wọ iná kò sì ní jáde ńbẹ láéláé mọ̀tẹ́sílánù fírikọ ni àbí èsè fírikọ fírikọ ni o ẹ̀rí pé ideology ideology ló bí ni wọ́n fi di ẹgbẹ́ kan tó dá dúró tó yapa síta ni tó yapa sáwọn mùsùlùmí yòókù ọ̀kan nù rẹ̀ nù àwọn náà sẹ́yìn ká ideology mọ ibi ideology ni àwọn kan tún wò pé náà ètò ẹ̀wí yẹn kò kò ó lé ẹlòmíì gba náà ó ti rọ̀jù ẹja fikún ẹja dínkù àwọn náà tún pọ̀ wọ́n tún do wọ́n tún wọ́n tún pín sọ́nà twenty branches. bákan náà nínú àwọn gbòǹgbò ọ̀nà táwọn èèyàn pín sí yẹn ọ̀nà làwọn ṣíà àwọn ṣíà táǹkì ní rọ́fídọ̀ rọ́fídọ̀. nítorí pé wọ́n kọ Abubakar wọ́n kọ Umar wọ́n kọ àwọn anabi sallallahu alaihi wa sallam ìtumọ̀ Rafidun wọ́n kọ sàbí. àwọn ń pera wọn ṣíà nítorí pé wọ́n lè ba àwọn ọkùnrin lẹ́ni rí fáwọn èèyàn àwọn sájẹ́ sọ̀kọ́tà fáwọn ará ilé anabi sallallahu alaihi wa sallam dáwọn ń pera wọn kọ àwọn anìkíni káwọn àwọn kejì nìyẹn. bóò ni tí wọ́n ti rí àwọn ẹni tó fọ́ọ̀mù àwọn tó fi àìdíà yẹn tó fi lélẹ̀ ó jẹ́ Yahudi Yahudi ló dálẹ̀ wọ́n ń pè ní Abdullahi ibn Saba al-Yahudi Abdullah ọmọ Saba Yahudi ó Islam ní ìgbà tí munafiki nítorí kó lè bá dá wàhálà lẹ́nu islam ó sì rí dálẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé ali ibn abi talib radiyallahu anhu nínú àṣẹ tó pa ọ pàṣẹ pé kí wọ́n wá kí wọ́n pa nígbà tó kọ́ bẹ̀rẹ̀ fìtínà àmọ́ wọn ò rí mú wọn ò rí mú so kí ni fìtínà sí wọn dáadáa lẹ̀ àwọn ní gbogbo àwọn sábẹ́ yẹn. radiyallahu anhum wọ́n ní ìjọ kan anabi sallallahu alaihi wa sallam wọn bá wọn sọrọ nígbà tí wọn ti hajj bọ̀ nídìí omi kan tí wọ́n ń pè ní kham ipi òǹkà wọn sàábì yẹn ń jọ yẹn ó sì lé ní ẹgbẹ̀rún ọgọ́rùn-ún ẹgbẹ̀rún. wọ́n níbẹ̀ lànà bisimilá àlẹ́sílà ti fòun sílẹ̀ bí àsọtẹ́lẹ̀ táwọn onípínlẹ̀ ìgbà táwọn bá lọ o lágbájá o ìyẹn àlì ibn Abi Talib radiyallahu anhu ìníkà ìfi dàrú lé lẹ́yìn àwọn. bí gbogbo àwọn sábẹ́ sì gbọ́ àwọn kàkà kí wọ́n mú sẹ́ ikú gbogbo wọn takò wọn á lọ fàlùbá àwọn á fi Abubakar rọbí ọlọ àwọn fi jàró lé wọn nígbà táwọn sábẹ ti dalẹ̀ báyẹn eritadu anil Islam pé gbogbo wọn di kèfèrí sẹni pé ideology ni àbí èsì ideology ideology làwọn ṣe di jẹmọọfò kan jẹmọọfò míì lọsọ pé sábẹ di kèfèrí wọn á ní ọ̀dà tí gbogbo wọn náà lọ́wọ́ àdìgẹ́ fèrè kọ̀ọ̀kan nìkan wọn lé èèyàn márùn péré lọ́sẹ̀ kù ẹ dàpọ̀ ẹ wòlùkà ń bẹ̀. èèyàn márùn péré lọ́sẹ̀ kù wọ́n tún wá gbàgbé àwọn tí wọ́n nífẹ̀ẹ́ wọn tó fi wọ́n sínú ẹni tọ́sẹ̀ kù náà fi wọ́n fún mùsùlùmí. sọ àwọn ṣíà nìyẹn àwọn ṣíà tẹ wá rí yẹn àwọn rọ́fíkọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ nu wọ́n pe gbogbo àwọn tàbí èkú kèfèrí àwọn náà tún wá pín yẹlẹyẹlẹyẹlẹyẹlẹ wọ́n pín sí ọ̀nà méjìlélógún gbogbo eléyìí á rí nínú maqalatul yìí ti abu alḥasan al-ash'ari al-imam abu alḥasan al-ash'ari á rí inú tírà rẹ̀ gbogbo. ọ̀kọ̀ọ̀kan náà nà tí wọ́n tún pé sí yóò tún mú wọn wá ó kọ̀ wò làwọn ń jẹ́ kí làkídà tiwọn gbogbo rán daràdá kàtàkàtà tiwọn náà wọ́n tún sàlàyé ẹ̀. inú wọn la ti rí i ṣé ń bẹ́ẹ̀ náà àwọn ọ̀nà táwọn ṣí àpín sí yẹn àwọn kan tó ń pè wọ́n ní algalia. àwọn algalia yẹn àwọn tó gun kiri kọjá ewé nínú àwọn ṣíà àwọn aláṣẹ bóró àwọn aláhọ̀kan gún àwọn alárekùndá àwọn tí wọ́n ní aliyu kan lọ́lọ́ kàgbé nǹkan ti kọjá àlà tọ́ anabi abubakar rọbi aliyu radiyallahu anhu nígbà tó rí i pé káì àwọn eléyìí báyìí ọ̀rọ̀ wọn ti wá kọjá gbogbo bìkẹ́àpù ọwọ́ àpè ẹ̀sọ́ rẹ̀ ṣe ń jẹ́ kúmbùrù ó ní ẹgbẹ́lẹ̀kẹ́ dáná sí i ẹ bẹ̀rẹ̀ sí ní jó wọn ná ẹ jó wọn ráúráú tí wọ́n ti rá ọ̀kan nu amúdọ́fẹ́ sọ sínú náà pé yẹ́s wọ́n lè tẹ̀ wá gbà pé wọ́n gan lọ́lọ́run ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ o kí ló dé onítorí pé ànábì sọ náà àdéhùn pé ẹnìkan ò gbọ́dọ̀ fi iná fi jẹ̀yán yà àfolúwa tó dáná ìwọ náà sí lọ́ba tún tẹ bírèkì. <laughs> sọnù wọn àwọn aláṣẹ àwọn aláṣẹ aláṣẹ eré kàmí náà tún wà bẹ́ẹ̀ tí wọ́n ní tó ṣẹlẹ̀ ni pé aliyu kì í sọlọ pọtẹ ọlà nẹbi gangan tó lọ rán màlẹka jìbìrì láti wípé màlẹka jìbìrì ìgbà tó yẹ pé anabi sọlọ àṣẹlẹ wọ́n jọra pẹ̀lú aliyu gan ọwọ àmìṣe ẹ dákun ẹ gbọ́ ọ̀rọ̀ bí ọ̀rọ̀ akáyín because the possibility kó ṣe mistake bá wà bí adẹ́pọ̀ àwọn anabi tó síwájú náà. ó ti ti kọjá pé kìí sàwọn lọ́lọ́run náà mọ̀lẹ́ka náà sí. ta'ala Allahu amma yaqulu adh-dhalimuna 'uluwan na wọn á lọ sí mistake lọ àlọ fún àlì àlọ fún ànàbì sallallahu alaihi wáyé lá wa wà wa Muhammad sallallahu alaihi wasallam fàdúrà ọdún yìí twenty years kó fi máa kó kí náà ti sọ made a mistake àtúnṣe. nítorí délé ẹ rí i pé ọlọ́run dákun má ju ọpọlọ tí wọ́n dorí kolo àwọn ẹni tó sì na ọpọlọ wọn bí ìgbà tó ṣe é pé omi bá ti rí rọwọ bẹ́ẹ̀ ń gbà mí torí sẹ́ẹ̀ máa ń wo àwọn àìdí àtàǹsọ bẹ́ẹ̀ máa ń pẹ́ ah, ah ẹ̀yin ò róòrùn rí ni sẹ́ẹ̀ fi ń sọ ọrùn kan báyìí sẹ́ẹ̀ tún fi ráwọn èèyàn sí lọ́nà ẹ̀ sì rí fáwọn ọlọ́mọ lẹ́yìn àwọn tó sì nà ti ń sọ̀sọ̀kúsọ ẹ̀ rí pé di ìranù làwọn èèyàn máa pọ̀ sí jù eléyìí jẹ́ kejì torí ẹ̀ sọ́ra o má di ọ̀kan náà mọ̀ tẹ́sílà torí kọ́ mẹ́bàá dọ̀kan náà àti ànàbì sọlá àṣẹlá sọ pé kó lò á fi náà má di ọ̀kan náà àwọn ṣíà àwọn rọ́fídọ̀ kọ́ má di ọ̀kan náà àti ànàbì sọ pé kó lò á fi náà. ẹnìkan á ní sẹ fẹ́ sọ pé wọ́n ṣe mùsùlùmí ni tí wọ́n fẹ́ sọ pé mùsùlùmí lẹni tó ní àlíyù lọ́lọ́run tí wọ́n fẹ́ sọ pé mùsùlùmí lẹni tó ní mọ̀lẹ́kà jìbìrì láti ṣe díẹ̀ àbí òye wa torí pé tó bá yẹ kéèyàn bá gba àwọn doctrines wọn gbọ́ lẹ́sẹ̀ fẹ́ iná o káfẹ́. sùṣùgbọ́n nu ọ̀nà táwọn alùsùn náà jẹ́ máa ní sọ pé gbogbo ṣí àkèfèrí ni wọ́n sọ yé wa à ní sọ pé gbogbo àkèfèrí torí pé bẹ́ẹ̀ nu aláìmọ̀kan gbé ní ìsìn gbogbo tọ̀ríkọ̀ tìjà ní àtúntò wọ́n sọ pé kèfèrí wọn kèfèrí báwo torí pé aláìmọ̀kan lọ́pọ̀ jù mbẹ́ àbí òye tí ìbá sáì kí ló dé ńgbà tí wọ́n fẹ́ àwòtọ́ wá fi lé ṣéwù lọ́wọ́ pé kó fà lùbáríkà sí náà ṣéwù wa lọ báyàwó sùn ọwọ́ anáwó rẹ̀ fún ọ pé ní ìsìnwọ́n náà lè lọ bá sùn a'udhu billahi minash shaitonir rajim sẹ́wọ̀n kọ́kọ́ lọ́n ti dàrú la shakka fi dhalik àbí nbọ lọ gbádùn sí nígbà tí sẹ́wù rẹ̀ fẹ́ ha kẹlẹ̀bẹ̀ tó lọ gbàgbádà tiẹ̀ tí tó fi gbà kẹlẹ̀bẹ̀ tó fi rájú sẹ́wọ̀n pé ọ̀dájú kọ́kọ́ lọ́n ọ̀dájú pé ń ṣiṣẹ́ lọ́nà tọ́tọ́ ńgbà yẹn so nítorí de lẹ́yìn àwọn aláìmọ̀kan ló pọ̀ jù ń bẹ̀ so ìgbà táwọn èèyàn ti ń fa ìmọ̀kan sí gan ayé sọ pé kèfèrí kèfèrí báwò wá ìlà tíyẹn bá gba àwọn doctrines wọn gbọ́ láìsẹ̀ kẹfọ́ wọ̀ káàkiri nínú doctrine tọ̀ríkọ̀ Tìjàníyà ni pé sọ̀láṣì òfò àti ju alukurani lọ ẹni tó bá sì lè gbà pé nǹkan kan ṣe déédéé alukurani nú ọ̀rọ̀ èèyàn ó di kèfèrí ambọ̀sibọ́sí kó lójú alukurani lọ sẹ́wọ̀n kí tẹ́ ẹ má pàkíyèsí tí wọ́n náà jẹ́ sọ fún wọn tó yí o náà yóò gbà á kó o á lọ sí lè ju gbàtí èso lọ kó o lọ sí wa lè ju ọ̀rọ̀ lọ lọ àwọn ọ̀gá àwọn ṣe mistake mi ẹ mọ̀ pẹ́lú mi ọ̀sọ́ bẹ́ẹ̀ so sẹ́wọ̀n náà wà ń sọ ọdún jọ àwọn ọ̀sọ́ àmọ́ òní lè ti sọ láti fà á sẹ́wọ̀n pé ń bẹ̀ yẹn ó ti fi hàn wípé àìmọ̀kan ló sùn débẹ̀ pẹ̀lú díẹ̀díẹ̀ pẹ̀lú díẹ̀díẹ̀ pẹ̀lú díẹ̀díẹ̀ ó náà lè padà dẹni tó fi ilẹ̀ ìjọ kan torí di eléyìí báyìí àwọn rọ́fíìsàn nìyẹn wọ́n ti pọ̀ láyé jọjọ lónìí wọ́n kún Iran wọ́n kún Iraq wọ́n náà ló pọ̀ jù náà ọmọ Iraq so wọ́n ti pọ̀ ní Pakistan wọ́n wà ní Saudi Arabia wọ́n wà ní Bahrain wọ́n wà ní Kuwait so wọn àwọn tírò láìpẹ́ yìí tí wọ́n ń news pé iye ṣíà tó wà ní kuwait gan one over three gbogbo ọmọ kuwait ni wọn so nítorí délé wọ́n sì wà ní saudiya náà wọ́n wà medina wọ́n wà ní kubar wọ́n wà ní uh, almantiqa sharqiya ní saudi arabia so àmọ́ alhamdulilayi wọn ò lẹ́nu ọ̀rọ̀ gbọ́dọ̀ èèyàn lè mọ̀ fún wọn bẹ́ẹ̀ tòun tẹ́ bá sì rí wọn sùúdù lójú dídúdú lójú wọn máa dúdú yaani ọlọ́run bá àwọn láwọ̀ jẹ so nítorí de lẹ́yìn àwọn ṣíà nìyẹn ẹlẹ́kẹta nínú gbòǹgbò àwọn firak táwọn èèyàn pín sí ọ náà ní khawarij khawarij àwọn náà làwọn tó ti pín wọ́n jáde takò àlí ibn abi talib radiyallahu anhu wọ́n ti jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ rí wọ́n tún wá jáde takò àwọn làwọn tó ṣe pé wọ́n pẹ̀lú rẹ̀ wọ́n ti jọ ja Muawiya àtàwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ lógun wọ́n bẹ nù àwọn ọmọ ogun Ali ibn Abi Talib radiyallahu anhu. torí pé anabi sallallahu alaihi wa sallam wọ́n fi hàn nínú àwọn àdé ní tó mú wa mọ̀ pé àwọn tí ń bẹ pẹ̀lú Ali nínú ìjà tí ó ṣẹlẹ̀ àwọn náà wà lórí òdodo. tọ́ wọ́n pẹ̀lú Ali wọ́n bá Muawiya àtàwọn tó wà pẹ̀lú rẹ̀ jà amúrò bin al-aas radiyallahu anhu ọjọ́ ọ̀kan nínú àwọn tó gbọ́jú nínú àwọn èèyàn ibò nǹkan kó tó di mùsùlùmí gbogbo èèyàn mà bìdà ha ìhì ni bàbá yẹn gbọ́n ọgbọ́n àrékèrèké wà lórí wọn. so ìgbà tí wọ́n rí i pé ọwọ́ Ali ibn Abi Talib àtàwọn ọmọ ogun rẹ̀ ń dun àwọn ní kámpù Muawiya àtàwọn tí ń bẹ pẹ̀lú ẹ̀. Amr ibn al-As lọ́wọ́ adá létè torí pé ogun tẹ́ rí ìrìn ète ni ọ̀dà létí pé ń dá àṣẹ ní ìsinmi pé ẹ jẹ́ ká gbé alukurani ká fi àwọn ọ̀kọ́ wa ká fi gbé alukurani sókè báyìí lójú ogun ni o ká gbé alukurani sókè pé ẹ jẹ́ ká wá ìdájọ́ aáwọ̀ tí ń bẹ láàrin wa yìí lọ síbi alukur'an ẹ jẹ́ á wá ìdájọ́ aáwọ̀ tí ń bẹ láàrin wa yìí lọ síbi alukur'an wọ́n ń pariwo bẹ́ẹ̀ ìjà ń lọ bẹ́ẹ̀ ni àwọn kan nínú àwọn ọmọ ogun Ali ibn Abi Talib sọ pé rárá o ẹ má gbọ́ sí wọn lẹ́nu ète ni o ète ni o ṣé àti pé kí wọ́n jẹ́ awádàájọ́ lọ síbi àkùránì tẹ́lẹ̀ kí wọ́n tó kọ́ ète ni o tọ́ Ali ibn Abi Talib òun sì máa dá wọn lóhùn ìgbà táwọn bá ń sọ pé inú ìṣọkùnmù illa lillah inú ìṣọkùnmù illa lillah ṣe bó lọ́wọ́ bá ló ní ìdájọ́ ọwọ́ rẹ̀ ní ìdájọ́ ẹja awádàájọ́ lọ sọ́dọ̀ rẹ̀ àlẹ́ ọmọ ẹgbẹ́ كلمة حق أريد بها باطل انت n إن الحكم إلا لله lillah آية القرآن aya alukurani ni ipe ọlọ́wọ́n ọba ló ní ìdájọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n òdodo ni ìbàjẹ́ lẹ́yìn lẹ́fẹ́ lò fún tòbáyé ni Ali ibn Abi Talib ń dá wọn lò ńgbọ̀ ya àwọn kan náà ọmọ ogun máa ní ǹjọ́ wa bẹ̀ ni pé tí wọ́n ń sọ ọgbọ́dọ̀ gbọ́ àwọn náà wọn ní kò gbọ́dọ̀ gbá àwọn náà wọn tún lọ gbọ́dọ̀ gbà á. Ali ibn Abi Talib ni Ali gbogbo tí wọ́n ń sọ ọ̀rọ̀ òdodo ni ọ̀rọ̀ ọlọ́ọ̀ni dẹ́yìn al-hukmu illa lillah ṣùgbọ́n bàjẹ́ làwọn fi fẹ́ dálẹ̀ wọn ni ọgbọ́dọ̀ gbọ́ tí ọba gbọ́ àwọn pa nígbà tó ọmọ ogun tó bá ní ọ̀gágun ìtọ́ta ń fẹ́ bá bá a fẹ́ ajẹ́pá àwa náà dọ̀tà yín tó wọn bá di wípé àwọn ẹni tá a ń bẹ́ẹ̀ àwọn náà tún pẹ̀lú ọ̀tá Ali ibn Abi Talib radiyallahu anhu ṣé kí n gba ni wọ́n ní kọ́ gbà ó ti gbà nígbà tó tún gbà tán wọ́n á ní kí ló dé tó fi gbà ó abẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ kí ló dé tó tún fi gbà ìgbé kọ̀ ẹ̀kọ́ gbà inil hukmu illa torí dájú àwọn èèyàn lọ bẹ́ẹ̀ gbà wọn inil hukmu illa lillah ìwọ ń bẹ́ káàsì gan-an ẹ̀yin lẹ́la gbọ́dọ̀ gbà ẹ̀yin lẹ́tún ní ká gbà ńgbà tá a tún gbà tẹ́tún láti gbà ní wọ́n ṣe yanu wọ́n bá di khawari wọ́n á ní gbogbo àwọn tó ṣẹ́kù pẹ̀lú Ali àtàwọn Muawiya àtàwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ gbogbo wọn kò fáàrù ni wọn pé wọ́n máa di kèfèrí ẹ̀jẹ̀ wọn sì di ńtọ́tọ́ láti dá sílẹ̀ a'udhu billahi minash shaitani rajim àwọn khawari jì nìyẹn anabi sallallahu alaihi wa sallam. wọ́n ròyìn wọn fún wa wọ́n ní tàkìrú ní ń tahqiruna salatakum inda salatihim wa siyamakum inda siyamihim yaqra'una al-Qur'an la yatajawazu hanajirahum yamruquna min ad-din kama yamruqu as-sahmu min ar-ramiyya anabi sallallahu alayhi wa sallam wọ́n ní tẹ ẹ bá wo bí báwọn tá wí yẹn àwọn kàwárì. kò tí ì jáde lójú ayé ànábì o ànábì sì ń fún wa rò bàkà ní màálẹ́mẹ́ ní màálẹ́mẹ́ nùbù wà eléyìí sọ di àmì kan náà àwọn àmì jíjá ànábì ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní tẹ́ ẹ bá wo ìrun yín lẹ́gbẹ̀ẹ́ ìrun àwọn àwárí ẹ fojú di ìrun yín pé hàn táwa sì mọ àrùn kì tẹ́ ẹ bá wo àwọ̀ ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ àwọ̀ àwárí ẹ pé hàn táwa làwa sì ń gbà yìí ṣùgbọ́n wọ́n máa jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà tí ṣe máa jáde kúrò lára tẹ́rìn ọ̀run. Tẹ̀bíkọ́ àná bisọ̀ lọ́wọ́ àti lọ́sọ náà àdìsí kan pé táwọn bá ń bẹ láyé ni la ọkọ̀tò lánàkùn kọtìlá àdì. Àwọn pa wọn nípa àwọn àádáwa ni. Tọ́ àwọn kàwárìjì náà nìyẹn. Kí ni àkídà tiwọn? Ìgbàgbọ́ tiwọn ni pé gbogbo ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ ńlá gẹ́gẹ́ bí wọ́n ti sọ pé Ali ibn Abi Talib nígbà tó ti gbọ́ ọ̀rọ̀ tí Muawiya àtàwọn èèyàn rẹ̀ sọ pé káwọn wá dájọ́ lọ sídìí alukur'an wọn ló ti ṣẹ̀ṣẹ̀ ńlá torí pé kìí sọ̀dọ̀ Ọlọ́run ló ti fẹ́ wá dájọ́ ọ̀dọ̀ Muawiya ló ti ń wá dájọ́ ó ti ṣẹ̀ṣẹ̀ ńlá fàkàfà wọn ni lọ́ba di kèfèrí nípa àwọn Mu'tazila ń tiwọn àwọn sọ pé tó bá ṣẹ̀ṣẹ̀ ńlá kìí ṣe mùsùlùmí kìí ṣe kèfèrí bíi mẹ́ńsílá bẹ́yìn náà mẹ́ńsílá sí. alùsùn náà sọ pé mùsùlùmí ni àwọn kàwárì àwọn ajé opposite alùsùn náà àwọn asọ pé kèfèrí ni láyé ń bì mọ̀tẹ́sílà sọ pé kìí ṣe kèfèrí láyé ń bì ṣùgbọ́n tó bá di lọ́rùn yóò máa bẹnu ná gbére kèsì kàwárì jì ní kèfèrí ni láyé ń bì tó bá sì túbọ̀ ọlọ́run ní gba tútúbà rẹ̀ tọ́ba wọn kún kọ́ yóò máa bẹ nù náà láéláé ẹ̀rọ kí táwọn àkàwárìjì gbóná ọmọ ìyá ni wọ́n tọ́rọ̀ bá di lọ́rùn àwọn àti mọ̀tẹ́zílà ìkíní kejì wọn sọ pé inú náà ni ọmọ abẹ láéláé ṣùgbọ́n láyé ń bí mọ̀tẹ́zílà sọ pé kìí ṣe mùsùlùmí kètèkètè ń bẹ láàrin méjèèjì kàwárìjì ní kèfèrí nìjàre alùsùnà ni mùsùlùmí ni tẹ́ẹ̀ tọ́ àwọn kàwárìjì nìyẹn tontibi wọn ti ṣe jẹ tontibi anabi sọlá àdìsílà ń sọ pé táwọn máa ń bẹ láyé àwọn pa wọn ni Ali ibn Abi Talib radiyallahu anhu kò bá wọn jà kò pé kí wọn máa pa wọn títí tó fi jẹ pé àwọn kàwárìjì ló bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí bàtà àwọn kàwárìjì bẹ̀rẹ̀ sí ní pa àwọn mùsùlùmí làwọn mùsùlùmí á sí ní pa wọn àwọn á pín sórí sí ọ̀nà méje àwọn náà pín sórí sí ọ̀nà méje oríṣiríṣi nínú wọn làwọn kan tó ń pè ní àzárìkọ nínú wọn làwọn kan tó ń pè ní ìbàdíyà àwọn ìbàdíyà yẹn bẹ láyé dìsí. nínú gbòǹgbò ọ̀nà táwọn èèyàn tó pín sí ẹbí àdìsí anábì sallallahu alaihi wasallam ọ̀nà ní al àwọn mọ́rìjìá mọ́rìjìá àwọn náà làwọn ẹni tó sọ yìí pé la tadurru ma'al imani ma'siyah nígbà tó bá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ máa dáràn bó ṣe wọ̀ ọ́ dáwọ́ <laughs> àwọn wò pé tí mẹ́ni bá ti bẹ you are free kí wọ́n ní mẹ́ni wọ́n ní ti bẹ lọ́kàn báyìí tónídìí ká sọ jáde náà o tónídìí ká fi ṣèwà wùlá kí á ló kù torí ẹ lọ́dọ̀ tiwọn múmi ní ìníṣẹ tọnu rọjì múmi ní sì ní fẹràáwò torí pé gbogbo wọn gbàgbọ́ lọ́kàn wọn ṣùgbọ́n wọn ti fẹ́ takò tọ àwọn múrídìí àánú àwọn múrídìí àtẹrí yẹn àwọn làwọn ti sọ pé laysa al-amalu dakhilan fi musamma al-iman ká ti ṣe ìjọsìn ìtọ́lọ̀ fi pa wá láṣẹ wọn ní kò sínú dáńpẹ́ ní ìmánì ìmánì bá ti ń bẹ lọ́kàn èèyàn ó ti tó gbogbo ọ̀ràn tó wùyàn kéèyàn máa dá àwọn múrídìí àrùn torí rẹ̀ àwọn múrídìí àwọn pọ̀ wọ́n pọ̀ bàjẹ́ láyè sí wọ́n ti pípọ̀ pọ̀ tó bá wu apá ọ̀tún rẹ̀ tó wu apá òsì lórí ká àwọn múrídìá ni they are all there. ẹ̀rọ káwọn èèyàn púpọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ yín tó jẹ́ pé la yuslimuna illa fi Ramadan wọ́n yìí ṣe Islam àfi lóṣù Ramadan fa idha dhahaba Ramadan dhahaba bi islamihim tí Ramadan bá ti lọ ó kó Islam wọn lọ nù kí là ń pè wọn múrídìá ìjọba ti bá wọn sọ̀rọ̀ pé ah, mùsùlùmí lèmi náà kẹ́ ah, mùsùlùmí bá wò bàtà yẹn wọ́n sọ òun ìgbà náà ń kọ́ lẹ́wọ̀n kó ń sọ pé al-iman nígbà títí ń bẹ́ ń bì tó àìkírun ọlọ́run ò ní wọlé yìí kí wọ́n á ní owó bèbí kí ni ń bẹ lọ́kọ̀ ọ̀daràn kò sí kankan bẹ kúfù ẹni tí èsì lọ tó wá ló ń gbọ́ ló ń gbọ́ àwọn eléyàn múrùjíà nù múrùjíà kàtígórìsì wa ni ẹlòmíì ẹ̀kan lọ́dún ní òsín lọ ẹlòmíì ẹ̀kan lọ́sẹ̀ ní òsín lọ ẹgbẹ́ ogun wọn kọ́ mọ́rídìá náà ni wọn. mọ́rídìá mi ti wà títí pé kírun lójú méjèèjì kò sì lè má mutí lójú mẹ́rẹ̀ẹ̀rin. ìdàgbọ́n ti sọ pé tí mánì bá ti ń bẹ kò burúkú èèyàn máa dáràn àwọn mọ́rídìá nù. sẹ́rù wọn pọ̀ bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ wa irú wọn náà làwọn tó ṣe pé yóò kírun yóò sì gbégbé ẹdì kí ló dé tẹ gbégbé ẹdì tẹ fi kírun ah kìnìún eléyìí nǹkan ẹgbẹ Ọlọ́run ní wo eléyìí ẹ tí bá sá ti kírun tó eléyìí kí ni wọn pè é mọrùdí à tòrò sọ pé láyọ bòrò látọ bòrò máa ìmáàní máa fè yà ètí ìmáàní bá ti ń bẹ gbogbo ẹsẹ tí yẹn bá dá is common a'udhu billah sọ àwọn eléyẹn náà kan nu nínú àwọn ọ̀nà tí wọ́n sọ pé àwọn àjò òpin sí nínú gbòǹgbò àwọn mọ́rídì àdáwárí yẹn àwọn tó pín sóríṣi ọ̀nà márùn torí pé tí bídíà bá pín sóríṣiríṣi ọ̀nà kọ̀ yà yẹn lẹ́nu súnà wa pín sóríṣiríṣi ọ̀nà alùsúnà pín òní wàhálà o alùsúnà pólísì méjì kò pé inú kọjá alùsúnà bí kò sì jẹ́ alùbẹ̀dà nínú àwọn gbòǹgbò náà ni jọbíríyà àwọn ìjọba sọ pé um, nítorí ṣẹlẹ̀ ni pé a ní option wọ́n ń pọ̀ sí wá sí gbogbo táǹsì tọ́ba kírun yóò afọ́ tọ́ba gbáwẹ̀ yóò afọ́ tọ́ba sòdodo ọlọ́run ló pọ̀ sí ẹ tọ́ba sì kúrọ́ ńkọ́ yóò lọ́lọ́run náà ló pọ̀ sí ẹ nígbà tó ṣe zìnnà ńkọ́ yóò ní ọlọ́run ló mú ọ sí. sẹ́mi túmọ̀ rẹ̀ túmọ̀ rẹ̀ ni pé ah ìyẹn tẹ́ rí yẹn lè ẹnà hu mùjúbọ̀rù àìlẹ́fẹ́lẹ̀ yìí ọwọ́ àdàgé bí ìyá adìẹ ni níwájú ẹ̀ fúfú lẹ̀lẹ̀ débi tó bá wù ní òkè lọ àbí ibi tí ò bá wù tẹkùkù tó bá wù ní ọmọ gbé lọ ìgbé tọ bóòlù ọlọ́run ti wá fi àjẹjọ́ gbẹ̀dà kìámà lórí ntọ́lọ̀ ń tí wò ṣe tó yé pípé <laughs> ọlọ́run lọ dáràn nígbà tó rà áwùjọ bìlẹ̀

ọkàn dàbí ìyá adìẹ ni níwájú ẹ̀ fúfú lẹ̀lẹ̀ ẹ̀ pé ibi tó bá wù ní ọmọ fà lọ. àwọn eléyìí náà jọ kan nínú àwọn ẹni tá a wí. nínú wọn àwọn náà tún ní alimushabiha nínú wọn ni mushabiha àwọn ti wọn. olùyà àwòrán ọlọ́run olùfọlọ́njọyàn tó máa ní yadullahi ọwọ́ ọlọ́run lókè àwọn ọwọ́ wọn wọn ọwọ́ rẹ̀ bí ọwọ́ òun yóò ọwọ́ rẹ̀ ọ̀daràn ọwọ́ bí ọwọ́ tòun yìí ni ọ̀sán ìsẹ́yìn náà kọ́ daràn àbí ìsọ̀daràn sọ pé kúlò náà sọ́yà òyìn alẹ́nu bí ètò sọ pé ọlọ́run ló tí òun ṣe zìnà ọlọ́run náà ló jalè ọlọ́run náà ló ṣe a'udhu billah ìgbọ́ wọn pọ́ sí oní lálọ́fọ́sẹ̀ ọ̀sẹ̀ntọ́fọ́sẹ̀ ọpọlọ rẹ dì ní síbẹ̀ náà ti fún ọ lọ́pọlọ wàhádẹ ìnáwó lẹ́jídẹ́ wíyẹ tí wàá sọ fún pọ́ọ̀sì rẹ pọ̀ lọ́mú mi bátìrì tóbi jẹ́ pé Coca-Cola ló mu abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin sọ pé bíkọ́sì àpọ́ tó kí ló dé téèyàn sọra rẹ̀ kànga kí ló dé téèyàn lọ sùn níwájú ọ̀nà pé kí tirẹ̀ lọ tẹ̀wọ̀n wò ó sì ní òun wà pọ́ọ̀tì ìgbà téèyàn máa máa lọ dáràn ni wọ́n á ní wọ́n pọ́ọ̀tì òní ta ló pọ́ọ̀tì ẹ̀. torí di eléyìí báyìí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́ọ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la fẹ́ kà nínú àwọn àwọn àwọn tí wọ́n pín yẹlẹyẹlẹ lóríṣiríṣi àwọn ọ̀daràn lóríṣiríṣi wọ́n wà ṣùgbọ́n ká mọ̀ pé àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam wọ́n kọ̀ fún wa láti pín yẹlẹyẹlẹ o ọlọ́wọ́n bá ní wala takunu kalladhina tafarraqu wakhtalafu min ba'di ma ja'athumul bayyinat ẹ gbọ́dọ̀ dàbí àwọn tó pín yẹlẹyẹlẹ tí wọ́n yapa lẹ́yìn ìgbà táwọn àwíjàre ti dé wá bá wọn ẹ mẹ́jọ kan nù wọn ọlọ́run àwọn ẹni tó ti kún pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ tí wọ́n wá di yẹlẹyẹlẹ nídìí ẹ̀sìn ìwọ ọ̀jẹ́ kankan láàrin wọn ọ̀jẹ́ nìkan láàrin wọn ìwọ òsínú àwọn tó pín ẹ̀sìn yẹlẹyẹlẹ ìwà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. tó eléyà fi hàn wá pé à ń pín yẹlẹyẹlẹ kò lè ràn wá lọ́wọ́ orí ibú gan ni tó máa jẹ́yìn òsè kọ́lọ́mọ́sí wa lórí ibú. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ẹni tó di súnnà àwọn tó di islam mú islam òdodo ìdánábì fa àwọn sàábì rẹ lẹ lórí àwọn gan la ń pè ní kíni ahlu sunnati wal jamaa sọba bí wọn lérè pé ìdí tí wọn fi wọn jẹ ahlu sunna ni tí ó ti yẹ kó yí ọ wọn sọ pé jọ ó yẹlẹyẹlẹ tí ọ̀nà mẹ́tàléní àádọ́rin iná sì ni gbogbo wọn wọ ẹyọ kan ṣoṣo ni ò ní wọná ìdí táwọn fi hàn gédégédé gbénu o wípé tọ ẹni tí ó bá sórí ibú tí ó fẹ́ wọná fi àdarapọ̀ mọ́ wọn ẹni tí ọba fẹ́ sórí ibú tí ọfẹ kórì tó wọn dọta kọ darapọ̀ mọ́ wọn torí kó náà lè bá a sórí ire tó bá di lọ́la kìá torí rẹ̀ àwọn alùsùn náà nù. àwọn ètò alùbídà ahlul ijtima'i làwọn ẹnu wọn kò lórí dáadáa wọn ètò alùfurqa ìsẹ̀ntẹ́ ni wọ́n kún yẹlẹyẹlẹ gbogbo àwọn míì wọn báyìí fáwọn ṣe ìjìmá òkan ọ̀daràn ni wọ́n àwọn bídíà àtàmọ́lá wọn ṣe ìjìmá òkan inú àwọn kò wàhálà ẹnu wò torí pé nínú gbogbo bídíà àkọ́kọ́ ẹ̀rí oríṣiríṣi ni wọ́n fi ṣe. sọ eléyìí táwa ń ṣàlàyé yìí á mú ẹ mà wípé àwọn jẹ̀mọ́jẹ̀mọ́ tó wà lónìí wọ́n lè wọ abẹ́ ọ̀kan nínú àwọn jama jama jama tí wọ́n wíyàn àmọ́ àti ma oríṣi ọ̀nà seventy three tí àwọn mùsùlùmí ò pín sí yàn a lè bèzì ẹ̀ lórí àwọn jama tá à ń rí táìmbọ́ọ̀dù wọn ká lónìí torí tó bá fẹ́ apply rẹ̀ lórí àwọn jama eléyìí ó rí i pé ju seventy three lọ wọn ò sì tún dúró torí tí kálukú náà kálukú náà retí kó wọn yapa ni pẹ̀lú àbọ̀ òun tí apọ̀ ṣẹlẹ̀ pẹ̀lú lè mọ́mọ́ àwọn kó náà dá tó lẹ̀ torí kọ̀dá tí wọ́n ti sọ gbogbo díìnì jà àbí wọ́n ti sọ díìnì jà wọ́n ti sọ shamsu díìnì wọ́n ti sọ kọ́mọ́rù díìnì wọ́n ti sọ nájúmù díìnì wọ́n ti sọ núrù díìnì ànúwárù díìnì ànsọ́rù díìnì. مصباح الدين أخبار الدين إصلاح الدين ọdájú káwọn díìnì ò ti dà fa <laughs> ẹ rí ìjọba ẹ mọ pé kò tí ì ta ẹni ìjọba ẹni kan náà bá tún gbọ́ ọ̀gá tiẹ̀ náà jà pé kí ni kí ni òun ni miftahu díìnì sẹlómi lè pe jẹ masjidu díìnì sáàsán bá wá títí tí wọn ẹgbẹ́ mọ́sídù yìí so gbogbo eléyẹn tó bá yẹ pé láàbẹ̀ mọ káwọn sẹ́yìn kí à ó ní more than seventy three àwọn etí òtún jẹ́ díìnì ńkọ́ táwọn náà tún wọn dá ọ̀mbrẹ́là pé Islam náà làwọn náà ṣe wọ́n pọ̀ àbí wọ́n pọ̀ àìmọye àìmọye tẹ́kí kálukú náà kàn wò tuntun ní ọkàn kó tiẹ̀ kan ní ọkàn kó dálẹ̀ kókò táwọn fẹ́ máa jẹ́ nìyẹn tó ṣé àwọn wàhálà nàbì ń sọ lẹ́sẹ̀ a lè apply rẹ̀ lórí wọn ṣùgbọ́n táwọn ọmọ apply rẹ̀ lórí rẹ̀ ni pé ní táwọn olùmọ̀ ti ṣàlàyé fún wa as principal, tabaró kaná àwọn jẹmáàyún àbí tí o tiẹ̀ ti pera rẹ̀ ló kọ tí ń hùwà tọ́jọ́ tàwọn ẹni tí wọ́n ti gbé kalẹ̀ as principal àìkú ah, ara àwọn lélẹ́yìí ara àwọn alágbájá lélẹ́yìí ètò dandan kó pera rẹ̀ bẹ́ẹ̀ so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o ìwé eléyìí ò túmọ̀ sí pé káwọn àmọ̀ fi eléyìí ṣe báàrì káwọn àwọ̀ jàmá àwọn jàmá náà tí ó jẹ́ pé àwà sẹ́tìn kí wọ́n ti wọ abẹ́ seventy three yẹn kò túmọ̀ sí pé eh, bóyá wọ́n ti fún yàn láìsẹ̀nsì nu láti lọ jọ ẹ̀yìn tó bá wù ọ́ mbẹ́ pé wọ́n náà di bond eh, yombard eh, kìnnìkan nasfat kìnnìkan kìtúni kọ̀ríyìn ìtìjáàbà lóríṣiríṣi so kò túmọ̀ sí pé èèyàn lè lọ mẹ́ẹ̀lì sínú ọ̀kan nu wọn kó dúró mùsùlùmí rẹ kó wà neutral so yóò ti kó lè sẹ̀sìn níbàámu pẹ̀lú ntọ́lọ̀wé àti súnà nẹ́bí sallallahu alaihi wa sallam torí pé inú aburú tó wà nù gbogbo àwọn jẹ̀mọ́ yẹn ni pé ọ́n máa sin lọ́ọ̀ ni ní ìbámu pẹ̀lú doctrines táwọn fi lélẹ̀ bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ torí ní táwọn amánikẹ́ ẹ ṣe ní àìjẹ́ bẹ́ẹ̀ ò níjọ́ kan nù wọn kí á ní garanti táwọn ní wọ́n máa ṣe ń pé ah, àwọn ńlá làárí pé ẹni tó bá wọ ẹgbẹ́ ìyọ́ wà lìjẹ̀ nù ẹ̀wọ́ ẹgbọ́ àlá àlá tẹ̀sí dání yàtú rí ọ̀daràn tó wọ́n á máa fi léèyàn fi kó àwọn èèyàn jọ tó ń torí di eléyìí sí lọ́n ní ìbámu pẹ̀lú tó wá nínú súnà nàbì sallallahu alaihi wa ibi tó oríire wà nù kìí ṣe pé kọ́ lọ kíra rẹ bẹgbẹ́ kan wọ́n wá sọ ọ́ di wọ́n wá sọ ọ́ di dòndó tó ṣe pé kò ní mọ núrò mọ̀ níta máa ti ní kọ́ ọmọ ṣe lọ́ọ̀mọ̀ ṣe ó sì gbọ́dọ̀ béèrè torí ní ìsìtọ́ bá wọ̀ kan nínú àwọn jẹ̀mọ́ ìjẹ̀mọ́ tó wà náà sẹ́mi á ní báyìí ní ká máa ṣe àdúrà tiwa sẹ́mi á sì ṣàṣẹ láti báyìí ní ká máa ṣe ah, ẹ dákun níbo la lè wá àsàlátù yìí sí nínú àwọn tíra súnà pé à tíra súnà báwo àní bẹ́ẹ̀ làwọn á gbé ká máa sí. sẹ́wọ̀n pé àwa ò nígbà tẹ́ ti dáná bí mi nù. tó èsì tá a bá àjẹmọ́ wa pọ̀ ọ́ takò súnà lágbára bí kankan à ìwọ dájú kọ́ fẹ́ gbọ́rọ̀ ẹ rí i pé àwọn tí wọ́n bá là kalẹ̀ ń iná lọ máa gbọ́ ẹ dákun kó lè yóò ti wá jẹ́ kó nílà ka yìí tí wàá sọra rẹ̀ dẹni tó gbé làákàyè rẹ̀ fáwọn kan fún ọmọ bá lò tí wọ́n bá pè nǹkan dúdú fún funfun ọ̀nà òpè funfun tí wọ́n bá pè funfun fún dúdú ọ̀nà òpè dúdú ọlọ́wọ́n bọ̀ fẹ́ kó fira rẹ̀ sì wọ̀ fà fáwọn kan nífẹ̀ẹ́ kí wọn náà lè dánú rò kọ́ ọmọ dáadáa dáadáa kọ́ ọmọ àìdá láìdá torí di eléyìí ọ̀ràn yẹn ló jẹ́ lórí gbogbo wa o kájọ́ kan nínú àwọn ìdáná Ànábì sallallahu alaihi torí àwọn ti ń pè alùsùnà ní kíni alùsùnà ti wal jamaa ìní wọn ti ti ń pè wọn ní alfirqatul mansura ìyẹn ni pé àwọn tí ọlọ́run ọba ọ̀ràn sí nínú orúkọ wọn tó ní alfirqatul najiya àwọn ẹni tí ó là àwọn àjọ tí ó là nínú orúkọ wọn tó ní alghuraba àwọn àjòjì nínú orúkọ wọn tó ní alùsùnà ti wal jamaa. ọlọ́nkọ́rin pẹ̀lú yín lọ́wọ́ ó jẹ́ ká ọ̀kan nínú àwọn ahlu sunnah wal ní ìkọ̀kọ̀ àti ní gbangba nínú sísin lọ́n nínú gbàgbọ́ nínú hùwàsí nínú gbèsè nínú ayé ọlọ́run bá kó ràn wá lọ kó sì sí wá lọ́kàn nínú ẹni tí ó súnà títí kú rẹ̀ tẹ́lẹ̀ yóò sì sábàbí nà. rẹ̀ wa an la ilaha illa استغفرك واتوب كان يكون خير Allah rákà kẹta àbí rákà kẹrin tó bá tẹ̀lé pé ìmáàmù máa ń yára ní rákà kẹta àti kẹrin yìí síbi pé bẹ́ẹ̀ bá lóun ó ké fatiha kò lè tí ì parí ẹ̀ títí tí ìmáàmù ó fi gbórí sókè láti òkú ọ̀ báwo láti máa ṣe mẹ́rin sẹ́dìdì ọ̀kan rìbó ẹ máa gbìyànjú lójú máa bẹ́ẹ̀ ti lágbára mọ́ láti rí pé kí fati àtìyín náà tẹ̀lé ṣùgbọ́n ẹ má gbàgbé pé ìgbà tí súnà tọ́ka sí pé káké káka kí ó nígbà tá a bá wà lẹ́yìn imam súnà tọ́ka sí pé kìí ṣe pé kíkè ti fàájì làwọn máa ké àmà yára ké ni ẹni pé kíkè ti wá á ké ju ti imam lọ torí tó wá nínú hadith gbàtà nàbí sallallahu alaihi wa sallam tí wọ́n béèrè lọ́dọ̀ àwọn sàbẹ pé ṣé ẹ máa kíw lẹ́yìn lè má mú nínú hadithi Ubadah ibn Samit radiyallahu anhu qalu hadhan ya Rasulullah wọ́n di bẹ́ẹ̀ ni àsúrẹ́kà ànábì oṣù bá wọn wí lórí ẹ̀ ó fi hàn yí pé kí ó ti máa mú tí ó máa kà á ń gbà tí máa ń bẹ lẹ́yìn máa mú òsúré kà ń tiẹ̀ kìí ṣe pé àfẹlẹ̀ ẹ̀lẹ̀ka nítorí pé tí ìmáàmù bá ti rùkú wọ̀ sọ ìyẹn náà nìkan àná rùkú pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n tá a bá súré kà sẹ́kì gbogbo bá ti súré kà tó. غير المغضوب عليهم ولا الضالين لا بيدن لين الإمام في ركوع لا في جوي láti sì sọ ghayril maghdubi alayhim waladdallin àmín láti rúkú àlọ́ba. tí ìmáàmù bá ti wá yánu jù eléyìí á mú ni máa ṣe èméjì pé sọ̀nà nké fatia because àwọn ìmáàmù míì bilfi'l èèyàn nífẹ̀ẹ́ máa bí fatia ti kúrú tó lọ́dọ̀ tiwọn torí ní ìsìtọ́ sọ pé Allahu akbar àwọn náà sì dìde tẹ̀lé lẹ́ẹ̀kan náà ìgbà táwọn òbí ké fati àtiwá dé Maliki Yawmiddin tó ti pé àmọ́ kálẹ̀ lẹ́lẹ̀ à ń yára kà náà ni ẹ ti dánu dé Maliki Yawmiddin ó ti rò kó sẹ́wọ̀n kíra kà áyà méje ni áyà méje ìwọ ò tí kẹlẹ̀ kẹta kátẹ́ kó fi áyà méje jù ọ́ ó fi síwájú rẹ̀ sẹ́wọ̀n kí n ṣe lọ́yẹ ká gbégbà tó ń dórí ẹlẹ́ẹ̀keje mi wà lórí ẹlẹ́ẹ̀karùn-ún á tẹ̀sẹ̀ fẹ́ dẹnu lórí ẹlẹ́ẹ̀kẹta ó ti rò kó ọ̀yẹ̀ká ó túmọ̀ sí pé a'udhu billahi minash shaitonir rajim ọlọ́mọdé ọjọ́ kékeré ó tọ́pọ̀lọpọ̀ nù wọn tí wọ́n ń kà nígbà tá a máa síwájú wa nígbà tá a gbọ́ ọlọ́mọdé ọjọ́ kékeré kárí mi wọ̀ bẹ̀ pé èyí tí wọ́n kà tá a gbọ́ nìkan ni wọ́n kà tó ń tàṣìṣe tó kún bẹ́ẹ̀ àmì èyí tí wọn kà ká gbọ́ sẹ́mi pé òun ó tún kọjá àṣìṣe ó lè jẹ́ pé irú èyí tí wọ́n máa pé kí lè léyìn ní ebi gbà tí oyin kùnù tó tó bá jẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìjẹbọ ti jẹ gbogbo bọsà ti jẹ wọsà ka tiẹ látòrí ka láì jẹ gbọ kàkàkùkà tẹ́lẹ̀ mi bá wà mú kọjá pé ìmáàmù ti dérò kú ti pẹ́ díẹ̀ kó tó lọ bá inṣàlá kò tó nà. Àwọn àti ẹnìkan tó ń kó tó ṣe náà, wọ́n á sọ pé òun fẹ́ gbé ẹ̀ kí ló dé tẹ̀yìn fi tìwájú. akọ̀wọ̀ akọ̀wọ̀ ń bá nìkan àgbà tó ṣe ṣe gbọ́n. ẹ rí i pé gbogbo yín dọ́gba kò sẹ́ni tó dáa jù. òun tẹ̀lé wò ni pé òun pé ní pẹ̀sì tó o gbàdá ní àwa òkú wo. kò sí wàhálà yín tẹ wọ ṣẹ́ẹ̀tì náà bọ́ wájú ẹ sáà máa ti wọ ṣẹ́ẹ̀tì tó jẹ fún ọmọ rí di yín. ẹ bá ti wọ ṣòkòtò tó dáa tí ò fún yín tẹ́wù inshallah kò sí problem. ǹjẹ́ ní ìbámu ló máa bẹ̀rẹ̀ ìdílé táwọn màmú bá sọ. kò ní bí ààrẹ torí pé torí ọmọ bá dáràn kálukú ṣe ló kọ tiẹ̀ àní tí wọ́n lọ sú lẹ́yìn lè má mú àwọn á ń bá àrùn lọ wọ́n ní lè má mú orí rẹ̀ fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ yóò lè bọ́ gbé kò ní gbé kankan tó bọ́ ta àwọn minor mistake kan wà tó jẹ́ pé bóyá ó ṣe é ṣe kọ́ ẹ́ pé èèyàn ó ṣerú rẹ̀ ìmáàmù ògbè gbàtí ètùtù ìmáàmù ló ṣàtìṣe inṣàlá generally ìdájọ́ ọ̀run ìmáàmù náà jẹ́ tiẹ̀ pé ńgbà tí ìrun lè máàmù ti ní mistake yẹn wọn náà wọn ò ní sírò mistake yẹn fún ẹ lẹ́yìn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Naam. Èèyàn máa ṣàdúrà fún kí ṣàdúrà. wípé. one percent sẹ́rígbẹ́ ni rinu one percent lọ́kì ninety nine ọmọ lọ bá wọ alakula hal kò sí nínú lànà táwa síwájú wa rere kékun ó ti sẹ́ẹ̀rì fún wa ní kọ́lọ́n ọlọ́fẹ́ nìkan ládàá rẹ̀ mú ìwọ náà ńkọ́ tẹmọ pé ìwọ náà nígbà tó bá bùn ẹnìkan gbogbo ládàá sẹ tiẹ̀ kí ni wọ́n ṣe kù fún ọ tirẹ̀ kò sínú lànà àwọn sálà kò kírun kò ní náfìlà Ọlọ́run kò mú lọ bá bàbá rẹ̀ kò gba àwẹ̀ náfìlà kò ní kọ lọ lọ fún bàbá rẹ̀ àkùránì tó ké kọ lọ fún bàbá rẹ̀ rà kò sínú mẹnájà àwọn sálà so ṣùgbọ́n tí ó ṣe tí ó fi ṣe wọn láǹfààní pọ̀ mọ̀ ṣàdúrà fún ọ tí wọ́n ti ṣàdúrà fún ọ yóò lọ bá wọn straight forward. ọ̀pọ̀ rọ́bì irhamhuma kama rabbayani saghira ẹ dákun ọlọ́run ní kọ́ alẹ́ yẹn àwọn wọn wò pé ah, kò lè ràn wọn kò lè tó wọn bẹ́ẹ̀ sì máa fíìlì nù sí sí àwọn èèyàn nù tẹ̀kí dọ́là sọ ni kíkọ́ máa sọ ọlọ́run bá mi kẹ́ àwọn méjèèjì kí ni òun ni ó fi ni òun náà ni ó gbé yà sí wọn òun ló sì kọ́ ní nítorí ọmọ wí sí ti tó ó ti tó náà àgbọ̀rọ̀ wá pé hàn ah, mo kí gbogbo àkùránì ìdajì rẹ fún bàbá ìdajì rẹ fún màmá tó gbogbo eléyẹn ó túmọ̀ sí pé èèyàn pẹ́ sí yìí àbúrò ṣẹ̀ṣẹ̀ pé ẹ̀kọ́ àmọ́lù kẹ wá ṣàdúrà fún wọn àbúrò ṣẹ̀ṣẹ̀ pé ó gbọ́dún kan tí wọ́n kú lónìí ẹ wá ó ti máa kóbó ọ̀daràn so tó bá ti kírun always gbogbo wa tí wọn náà ń ṣàdúrà fúnra rẹ sépòkù rẹ ọmọ rẹ nu mọ̀lẹ́bí dáadáa nu ọmọ akéwù dáadáa nu gbogbo wa tí wọn bá ti tọrọ fúnra rẹ tọrọ fòkù rẹ tó níyàn ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ tó bá pé nù yà lọ́wọ́ ọlọ́wọ́ bá sọ́dí sọ́dí eh, ìkẹ́ fún tó bá jẹ́ pé nù kẹ́ lọ́wọ́ àtàlẹ́kùn rẹ̀ fún tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti tún àbí òye wa so eléyẹn ó fi hàn wá pé ọ̀pọ̀lọpọ̀ gbà mí wọ́n ń ṣe wàhálà wọ́n sì ń fi ìyà jẹra wọn wọn ò sì ní gbalada àwọn ń bìdíà wàhálà yẹn ti pọ̀ ju wàláhì ẹlòmíì lè lálàá nísìnyí kọ́ lálàá àṣetáni ọ̀yà àwòrán fún pé inú ìyá bàbá rẹ̀ wà inú ìyá màmá rẹ̀ wà yóò wá pé tọ̀ àfi káwọn pa màálù dúdú ẹ dákun èwo ló jọra wọn èèyàn wà nù yà ètò wọn pẹ́ pa màálù dúdú tó gbogbo eléyìí báyìí kò sí nínú ọ̀nà ẹ ṣàdúrà ẹ gbọ́n tó lọ́n tún kọ́ wa walladhina ja'u min ba'di yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman ó tó àbí ó ó tó ọlọ́run foríjì wọn àforíjì àwọn tó ti síwájú wa pẹ̀lú gbàgbọ́ òdodo tó rabbi ighfir li wa li walidayya wa lil mu'minina yawma yaqumul hisab ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì àti gbogbo àwọn olùgbàgbọ́ òdodo oníjọ̀gbìn dàgbéyà rabbi irhamhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kẹ́ àwọn méjèèjì gẹ́gẹ́ bí wọ́n ti ṣètọ́jú mi gbà kékeré ṣé gbogbo eléyàn ti tó sẹ́nìkan á ní ẹ àdúrà yẹn ìdí tó ń ibi ṣe oní pé màmá tó ń ọ̀tọ́jú òun gbà kékeré tó ń bá wa sọ mi kẹ́ wọn gẹ́gẹ́ ṣèṣe tọ́jú mi gba kékeré tí ò ní jẹ́ pé nǹkan mi ló ń wí tí ò sí reality mbẹ̀ láti sọ pé reality wà mbẹ̀ ìyá rẹ tọ́jú rẹ ńgbà tó wà ń kun rẹ̀ torí tó bá wù ni yóò ti fi kùn bẹ́lẹ̀ tó ti kú dànù tontori délé ọtọ́jú rẹ láṣẹ kẹfì dànù naam maaleykum tí àlíyá ẹ̀yìn ẹ̀kọ́ pé bẹ́ẹ̀ máa snap picture máa pọ̀ sí díẹ̀ jẹ́ máa dúró ìdìbò bá àwọn ọ̀sẹ̀ pé àwọn àjẹsẹ̀ ìgbé ṣé ìyẹn lè fún ẹni bẹ́ẹ̀ sí. mo rò pé ìdáhùn ìbéèrè yẹn ti yé ẹni tó náà béèrè so nínú òfin ìjọba sì yé ànídìí ká tún máa ṣàlàyé lórí ẹ̀ náà alakula ha ni tó à ń bẹ̀ ni pé tẹ́ ẹ̀ máa ń béèrè pé ẹ̀rẹ́ nìkan tẹ́ ẹ fẹ́ fẹ́ ẹ̀ wá ń sọ fún pé kó ṣe báyìí ń sọ fún pé kó ṣe báyìí kò fẹ́ ṣe ẹ lè fi ṣe àmì wípé ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́ ń gbà tó ṣe ẹni tó yẹ kẹ́ fẹ́ ni gbà tí sì ṣe ẹni tí ò yẹ kẹ́ ni àbí òye wa ẹ lè fi sàmì nítorí pé ẹni tí ń wá nǹkan ó lè ṣe ní tí ó wù ú ṣe nítorí kọ́wọ́ rẹ̀ ó lè bá àtẹ̀ǹtì ń wá lẹ́yìn tí ọwọ́ rẹ̀ bá ti wá àtẹ̀ǹtì ń wá tán yóò wá sọ fún yín bó ń ṣe ń jẹ́ gẹ́gẹ́ bí àpèjúwe ẹni tí wọ́n sọ tí wọ́n béèrè béèrè ń pa rẹ̀ pé bóun ni kóbìnrin ó ṣe bàtà ń fẹ́ra wọn gbogbo tóbìnrin ẹ bá ní kó ṣe nípa súnà ní màá ṣe ó dárùn gbọ̀n tí ó ṣe gbogbo ẹ̀ masha Allah ṣùgbọ́n fún ìyàlẹ́nu wọn níjọ́ tí wọ́n ṣe yìí tí wọ́n so yìgì tí ìyàwó kó wálé àsìkò tí wọ́n retí káwọn ó meet for the first time ìyàwó ọba dọ́kọ màmá gbogbo àgbọn bẹ́ẹ̀ gbogbo àgbọn yípadà ó di kòǹgìrì gbogbo àgbọn lọ fádànù pé what is this òun gan náà ni ọwọ́ á sọ fún Franklin pé gbogbo orun gbọ́n gbogbo kẹ́wù ọmọ wọn lẹ torí kóun lè rí ọfẹ́ ni a'udhu billahi minash shaitani rajim torí délé kọ́ lọ yí àwọn obìnrin yẹn o ẹ má lérò pé ẹ ṣe báyìí ṣe báyìí ìgbà tó ń gbọ́ pé súnà ní báyìí torí kọ̀ máa ṣe báyìí lẹ àwọn bóbìnrin náà ṣe lè tọkùn jẹ́ àmọ́ obìnrin tó náà ń borí tó tún fi bòjú sí nígbà tó ti jẹ́ pé tó ló ń fẹ́ òun ti mọ̀ pé ti ń fẹ́ nù gbà tó délé tán ké ọ̀wọ́n gbogbo ẹ̀ dànù ni kékin ni síbò ń ti bọ́ sí ọ lọ́wọ́ báyìí àbí wọ́n ti bọ́ sí òun lọ́wọ́ báyìí tó ń tó bó ń ṣe rí gan lọ́wọ́ á rí báyìí so the both party ẹgbẹ́ náà mọ̀ yín pé ẹ̀tẹ̀jẹ̀ wà ẹ̀tẹ̀jẹ̀ ló ti pọ̀ jù àfi kéèyàn máa bẹ lọ́n kọ́lọ́ méje kéèyàn ó sí ọjà rà kọ́lọ́ méje jẹ́ kóbìnrin náà ó sí léwọ̀ tó ń tọ́ yẹ kẹ́ ẹ máa mójútó nù. àmọ́ tó bá jẹ́ pé àmọ́ tó hmm? àmọ́ tó bá jẹ́ pé àmọ́ tó bá jẹ́ pé ẹnìkan nù yín ni máa ń wáyàwó ni ńlọba wa ni ẹ dákun torí tọlọ òun wáyàwó òun sì ń wáyàwó tí mójútó súnà dáadáa tẹ ẹ bá mẹ nìkan ẹ tọ́ka rẹ̀ fún mi eléyàn jẹ́ béèrè tó nítumọ̀ tòṣẹ máa gbé ó ti fi kọ́ ẹnìkan lọ́rùn bá tó ohun ó wá kù sọ́wọ́ tiẹ̀ náà kó náà jẹ́ ẹni tó lámàánà ẹni tó ń ti rí látàrí experience tàǹkó ń rí kèésì rí kó ń fẹ́ fẹ́ tiẹ̀ ń rí ń rí kó ẹni tó ń gáìdì ni ń gáìdì wọn ó sì mọ ẹni tó jẹ́ mùnáfíkà nu ọmọ ẹni tó jẹ́ olódodo nu wọn níwọ̀nba tòtẹ́ má tọ́ka ẹnìkan fún inṣàlá ò ní sì mú ṣe irú eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ nu Islam kí ni pé ẹ bá ń wẹ́ nìkan tí ń ṣe súnà onímọ̀fẹ́fẹ́ torí gbogbo ẹ tiẹ̀ wá dojú sú mi bẹ́ẹ̀ náà lóbin kò sí tó burú kó nu fóun sílẹ̀ títẹ bàbá rẹ ni tí ń tẹ̀lé súnà lọ́kùn tó sì rí báyìí báyìí báyìí báyìí ẹ dákun ẹ jẹ́ ń gbọ́ kò sí tó burú ń bẹ̀ wàlá so nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà míì ìgbà tí option tó jẹ́ pé èkíní kejì ló ní wọ́n sì nǹkan mú onú ń ti ṣẹlẹ̀ jù nu and tó bá ṣẹlẹ̀ sẹ́mi pé àti máa gbénu problem problem sọ wà bẹ̀rẹ̀ ẹ̀yìn èkíní kejì wọn wọn wá gbé dẹni anú nígbà tí wọn bá bọ́nu fìtínà tí wọn ò lérò torí délé ló ti jẹ́ pé ẹ fẹ́ra yín yẹn àbẹ́ lọ́kọ àbẹ́ níyàwó yẹn nǹkan kan ní tí ń bùkátà kọ́ ọmọ gáìdì yẹn kọ́ ọmọ gáìdì yẹn tó ló ń jàǹbá pọ̀ àwọn ọkùnrin gẹ́gẹ́ bí àwọn camouflage náà ti pọ̀ nù àwọn obìnrin so ìdí tí oúnjẹ àbá fi pọ̀ nù àwọn ọkùnrin pé ọ̀pọ̀lọpọ̀ nù wọn àwọn kéṣìṣì tá a máa rí wàhálà yẹn ó sì máa sunkún àti kótó fẹ́ àwọn èèyàn ṣe wàhálà títí tí àtọ́ fẹ́ sábì àjẹ ni àwọn obìnrin náà sì wà tó yẹ pé wọ́n ṣe pé kọ́ ni wọ́n tún bá mọ́ oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ èèyàn gbọ́dọ̀ pọ̀ ládùúà kí èèyàn sì máa wá kí wọ́n gáìdì èèyàn téèyàn ó fi jẹ́ pé èèyàn ṣe kòńgẹ́ dáadáa kọ́lọ̀ kó fi gbogbo wa ṣe kòńgẹ́ rẹ̀. inṣàlá ń wà á máa fẹ́ra wọn tán wọ́n mọ̀ á bẹ́ lọ́hùn kọ́lọ̀ ń sọ ọmọ àwọn lẹ́ni tí ọmọ sí lọ. Nàá pé bí abìnrin yẹn ó ṣe àṣìṣe ó tẹ̀síwá náà ọ̀rọ̀ àforíjì bọ́lá tàbí ìdìbò kó sọ̀rọ̀ máa fi báyìí tàbí àwọn ọ̀tá bá fi àṣìṣe ọlọ́run báyìí. àlàkùnlé ha kọ́kọ́kọ́ lọ́kọ náà nígbà tó bá lọ́kọ pẹ̀lú òkú ọlọ ọlọ́run bò ní fi ẹ̀ṣẹ̀ wọ ìyá kò ní fi bí ọmọ rẹ léèrè lópin ìgbà tó ti pọ́ ọmọ kọ́ lọ́sẹ̀ lọ ọlọ́run sàn ọmọ ọlọ́mọ alálùbáràkà náà àríkùn dáadáa dáadáa náà wà lẹ́ni tí ń tẹ̀lé sí ànábì wa ni sallallahu alaihi wasallam kìí ṣe lẹ́ni tó dáadó nígbà tí ó padà wá yóò padà wá lọ́mọ lẹ́yìn ànábì wa ni sallallahu alaihi wasallam torí ẹ̀ wọ́n ṣe ti wájú pé kó ṣe lè má mú yóò lòun lè ṣe àfi kàn kírun lẹ́yìn ọ̀gá àwọn mùsùlùmí. láti sọ ebi bíbí náà láti sọ bàbá àsọ̀nbì wípé kò sí ẹ̀rí tó sọ wípé tọba fẹ́ wẹ̀ kọ sánbà ń tẹ̀ bàbá àsọ̀nbì àbíbo láti sọ ahan ok ọwọ́ àánú hadith ètò àánú sahih Bukhari ah sahih Muslim wípé àwọn ọmọ Israel wọ́n jẹ́ ẹni tó ṣe pé ńgbà tó máa fẹ́ wẹ̀ wọ́n máa jọ wẹ̀ ni wọ́n máa wò di ara wọn. ṣùgbọ́n Ànábì Musa alayhi salam náà bá fẹ́ wẹ̀ kò sẹ́ni tó ọmọ ibi tó ń ti wẹ̀ wọ́n sì rí òwò wọn. so àwọn ọmọ Israel gẹ́gẹ́ bí àwọn fìtínà yòókù náà ọmọ èèyàn wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ bẹ̀rẹ̀ sí sọ́kà gẹ́ẹ́ asopá ni tí ìbá sa sopá kí ni ń gbé sá ebi gbogbo ti kálukú náà là á rí yìí. tọ́ anabi Musa wọ́n wí títí wọ́n fi gbọ́ wọ́n kò nira bá anabi Musa aleyhi salam ọlọ́run afẹ́ fọ́ ma kéèké sasopá torí kò yẹ kásopọ̀ já nàbì ìdí ni wípé inú ìròyìn àwọn ànábì Ọlọ́run ni alkamal albashari wípé àwọn jẹ́ni tó lọ́n ṣe lẹ́ni tó pé láàrin ọmọ èèyàn pípé jẹ́ tàwọn ànábì Ọlọ́run sòkè yìí ó sì sòpá akérèmọkùnmùlá kò sínú pé èèyàn pé léèyàn tọ kí ebi ti jẹ́ pé ẹni tó lọ́n bá fi léèyàn ṣàdánwò fún kó sòpá ni ẹ̀rí pé lójú tiẹ̀ bí kí gbogbo èèyàn yóò pọ̀ yọ gẹ̀gẹ̀ lọ́rùn ní ọmọ o ètò ń bẹ ń sàlẹ̀ kí ti yan yọ lọ́rùn. sọ anábì Musa alayhi salam wa lọ wẹ̀ ńjọ yẹn wọ́n á bọ́ sọ sórí àpáta níbi tí wọ́n ti máa wẹ̀ tẹ́nìkejì ni wọ́n gbà tí wọ́n á wẹ̀ tán wọ́n á náwó pé káwọn mú aṣọ àpáta bá gbé aṣọ sá anábì Musa bá ń sá tẹ̀lé ń bá ń sá tẹ̀lé so apátó kò dúró ìgbà tó dàrin àwọn jama ìgbà tó dàrin àwọn jama wọn á rí pé musa kì í sàtùpá gbaná làpáta wa dúró anabi musa wa mẹwù rẹ ọsàrè dàbúrà ni wọn kó pàpà rẹ bu àpáta ṣé mo ní kó dúró láti ẹ̀ka kílódé tó dúró ṣé mo ní kó dúró láti ẹ̀ka kílódé tó dúró. tó báyìí lọ́lọ́ ń fọ anabi musa máa náà lọ́nà sọ pé ayọ̀ lẹ́dínà amanu la takunu kẹlẹ́dínà adaw musa tabarra'ahu Allahu mimma qalu wa kana 'inda Allahi wajiha. ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹlẹ́sẹ̀ jẹ́ bí àwọn ẹni tó ṣe wípé wọ́n fi ìnira wọ́n fi kan Nabi Musa alayhi salam látàrí pípé lásòpà ṣùgbọ́n lọ́n fọ́mọ́ kúrò nínú tí wọ́n sọ. akérèmọ́kùnmọ́lá bí ká pè wọ́n ní yẹn wọ́n parọ́ ẹ̀ mọ́ wọ́n á sọ pé àsùpá ni ọ́ just because tó ń bá ń bọ̀ ọmọ ìyá tán ọmọ ti báyìí máa ṣe báyìí tó wọ́n á sọ pé àsùpá ni ọkùnrin yẹn o sẹ́mi pé èèyàn fẹ́ pé ókè ẹ péjọ sáàrin jà kí n bọ́ sòkòtò mi bẹ́ẹ̀ wò so that kò sẹ́nìkan tí ò ní rí mi ń jọ́ pé èèyàn sàsùpá sẹ́mi pé ó sèèyàn bẹ́ẹ̀ wípé just for the people to know kí wọ́n lè bá a fa fáìlì ya pé ee sàṣùpá o tòbẹ́ lọ́lọ́run fọ ànábì Musa alayhi salam níta fẹ́ ló mẹ́ yẹn onígbà ànábì Musa alayhi salam wọ́n ń wẹ̀ wọn ọ̀sán bá ń tẹ̀ ìdínú ńgbà tápàtà gbé aṣọ wọn torí ẹni Imam Nawawi rahimahullah wọn lé léyìn tọ́ka sí pé al-asl pété a bá fẹ́ wẹ̀ kò sí nǹkan kan tó sọ pé kò bá jẹ́ ibi tó jẹ́ pé àwa nìkan la wà ń bẹ̀ wọn ò bá àmọ́ bòkè rẹ̀ torí bí sanabi musa ti wẹ̀ wọn ò bòkè rẹ̀ tó ń torí di eléyìí ẹni tó bá wá sí ọlọ́mọ àmọ́ pé ẹ̀rí kan bẹ́ fún kò sí ọjọ́ bó ti jẹ́ àmọ́ gẹ́gẹ́ bá ti sọ nírú àwọn àwùjọ tàwọn Yorùbá yìí jẹ́ pé kò sílé wẹ̀ á alájú púpọ̀ ṣùgbọ́n àwọn àṣẹ sí wa mí ọ̀jọ̀ tọ̀ làjú ẹ kàn rà àwọn agboolé bí àwọn ilé fámìlì yẹn kò sílé wẹ̀ àbí ẹ̀kọ́ ni tòkálùkọ́ ọmọ wa sọ pé gbogbo ara lè ti sùn àbí mo ti sùn àwọn tó bá tún ní tìjú nù o sèyí ọmọ sọ pé sọ ti sùn ọ àbọ̀ sí ti wíńdò ojú wíńdò ni ó ti máa dámi sára ni ọmọ wẹ̀ tẹ̀wọ̀n káwọn mi ó ti máa sọ pé twenty after nine ló máa ń wẹ̀ ọmọ wa wọ́n tẹ̀sí mọ́ sáyé kámẹ́rà la wà báyìí ánsẹ̀tì rẹ̀ yọ̀ mọ́ wọ́n mọ fíìmù gbogbo òdì tiẹ̀ àtọ́fin àtọ́fin àwọn òbí láì ní ṣe tọ̀nà rẹ̀ kọ́dà àbí ọ̀dà kọ́dà torí ẹ̀ tó wá pé ewu bẹ̀ ni wọ́n máa ń gbé òbúrúkọ ọ̀sán nǹkan máa rà ọ́ ọ̀ràn yẹn tí ẹ ní òbúrúkọ gbogbo òdì rẹ̀ ló sílẹ̀ kí ló tún kù mọ́ bá ń jẹ́ pé nílé wẹ̀ alhamdulilayi kò sí problem ẹ jẹ́ bó ṣe jẹ́ náà. Ah, jama ti tán jọmọ ti tán sọmọ pé rákà kan tó kù fún yẹn tó bá ṣàṣìṣe ó tún ṣe ó ṣe sùjúdù sáwù tó bẹ́ẹ̀ náà nì tó bá ti di tó bá ti di kó kù ọ nìkan yẹn ẹ̀hẹ́n kó tó di kó dìde tó bá rí nǹkan kan tó lè fi gáàrú wájú rẹ̀ bíi torchlight báyìí because nsìn ìdájọ́ rẹ̀ ti di ẹni tí ń dárùn kí ẹni tó bá fẹ́ kọjá yọ yà gba ẹ̀yìn torchlight mi àmọ́ àárín rẹ̀ sí torchlight ò ní jọ kọjá ọjọ́ bó àwọn anasọ́rọ̀ àti yahudi ń gbọ́ tèmi náà bá dá mbẹ ṣé ìwọ gbọ́ kọboro sálọmi ọgbọ. Thank you àwọn ọmọ àwọn ọmọ àwọn ọmọ ẹni tó bá wí bẹ́ẹ̀ ni ó mú wa. kò ní àní dáhùn torí pé kò ní ìdíkẹ́ ẹ̀sọ́ pé mẹ́sàlásí ọ̀dọ̀ wà mọ́sálásí tá a mọ̀ yìí pé ìmáàmù bẹ̀ báyìí lórí tá a lè máa kírun lẹ́yìn rẹ̀ àmọ́ irú mọ́sálásí ọ̀dọ̀ yín ẹ wá lọ jíṣẹ́ fún lọ́la kọ́mọ abọ̀ wá bá wa pé ẹ̀yin lẹ fọ́ mọ́sálásí mọ̀ lórí ẹ mọ píríncípù béèrè náà. immediately téèyàn rúkú ìmáàmù ti dìde èèyàn bára kàyàn èèyàn túnra kàyàn kí. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت